atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad abẹ́lẹ́wọ̀n bá sánà ọ̀tàlá tí gba ọpẹ́ wa kí ó ṣàlékún dáadáa ẹnìkọ̀kan wa ẹbá náà ṣe mọ́ adójúkọ Ramadan ọ̀nà ìdójú kọlọ́njú bá wa láyé tí a sì fojú gba àwẹ̀ náà. ni ní ìjọ a bá sọ̀rọ̀ ń pa àmàṣá ìlú kan àwọn iṣu kan tó ní í ṣe pẹ̀lú rọmọdọ́nù òun náà wàá tún láà kọ̀ntínú lẹ́nu bíyìí ńlá ìtàlá inú ìṣìta sọ́njọ́ wò lọ́rọ̀ lọ́rọ̀ kí n ta ní ọ̀nà alétí ọ̀rẹ́ tó jẹ́ gbèsè Ramadan àbí tí no ẹni tí ó ń gbáwẹ̀ tẹ́lẹ̀ bákanáà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àníyàn sáfihàn àwẹ̀ àtàwọn masáìlúmi tí àgbéyẹ̀wò ń jọun náà a tún kọ́ntínú àtàwọn àwọn masáìlú kọ̀ọ̀kan ní àtúgbéyẹ̀wò lé ní ìfẹ́ mẹ́tàrà mọ́sí alálàkọ̀ọ́kọ́ onípa rírí oṣù àgbẹ̀ta bá róṣù láti ń bẹ̀rẹ̀ ààwẹ̀ àbíta bá róṣù tábàkà òkà tí a ń kábọ̀ òkà ṣàbá ní ọgbọ̀n a máa ń bẹ̀rẹ̀ ààwẹ̀ mọ́ṣẹ́lá tá a fẹ́ gbé ẹ̀wọ̀ lábẹ́lẹ́ ni pé ẹni máa ń rọ́ a ìhìlálà ṣàbán afọ ìhìlálà Ramadan wáhdà ẹni tó bá dárí oṣù fúnra rẹ̀ onìkan náà lórí farodatu shahadatuhu farodatu shahadatuhu ó bá fáwọn èèyàn gbọ́ àbọ̀rọ̀ tẹ̀ lọ́dún lórí náà bá gba ẹ̀rí rẹ̀ wọlé awo lámù yorùbá lẹ́gọ̀ àhàdán àbí kò tiẹ̀ mọ́dé tiẹ̀ nìkankan àlìyé jìbọ àlè ìsọ̀wò ṣé àwẹ̀ di dandan fóró ẹni yẹn kó agbọ́n ṣàlàyé ẹni tó dárí oṣù fúnra rẹ̀ tó bá sọ pé òun lóṣù rẹ̀ bá gbẹ̀rí ẹ̀ pàápàá jùlọ ẹni tó yẹ pé ó ti ní ẹ̀sùn kan lọ́rùn tẹ́lẹ̀ bí ìtani taláàlẹ́ nígbèrè asọ̀rọ̀ kan tó jọba ẹjọ́ ẹni tó ṣe tó parọ́ ìṣìnámọ́yà àlẹ́kọ́ ọ́fíìsì nàbà gbèrè àbí ẹlòmíràn tó dúró déédéé náà tí àwọn ẹ̀dí tó sọ tí ó kọ̀m̀pléṣì àwọn èèyàn àbí kò tí ẹ̀fẹ́ ní kàkà gbọ́ kí ni ó ṣe bákan náà wà mọ̀ rọ́ha ìhìlálà ṣàwàlù wáhdà àbá ti ń gbáwẹ̀ bọ̀ àwa tó wọn láwọn oṣù pé sóṣù ti lé fábìtọ̀ ọdún oṣù ṣàwàlù tí wà lẹ́yìn ọmọdọ́dún tí yẹn bá darí fúnra rẹ̀ alẹ́ yẹn jísù láwọn olùfẹ́tẹ́ tó yẹ kó túnú pé àwẹ̀ ti tẹ́wọ́ wọ́n ní aljawab èsì lórí ilé pé nǹkan náà lè dẹ̀rọ alìhìláàlì jawab èsì lórí eléyìí nǹkan lẹ́dẹ̀rọ àlèlàlá fi makanin lèwàdìí kánà yà iṣu filibariya káípé ẹni tí ó dárí oṣù yẹn onìkan ní dágbé nínú pápá nínú ogbó wàlá áhàdàmà tí ó sẹ́ni kankalẹ́ gbẹ̀rẹ̀ fàínà òye súnmù ìdàrọ̀ àlèlàlá ramadan tó bá lóṣù ramadan kí ni ó ṣe yóò túnú wà yuftiru idha ra'a hilala ṣàwàl tó bá rí oṣù ṣàwàlì náà yóò túnú tó bá lóṣù rọ̀mọ́dá àfà yóò gbáwẹ̀ tó bá lóṣù rọ̀mọ́dá yóò gbáwẹ̀ tó bá sí lóṣù ṣàwàlì yóò parí àwẹ̀ tí bá ń dágbé wà á mọ̀ idha kana ya'ishu fi ṣùgbọ́n tó bá láàrin àwùjọ àwọn èèyàn fàárọ̀ àlejò dáadáa tó wá dáróṣù fa àléyìí ayò bírọ̀ jihati lè mọ́sásọ̀ àwọn ibi tí ẹ wà kọ̀ǹsáìn pẹ̀lú ìṣùgbà ta gbáṣẹ̀ lé lọ́wọ́ ó fún wọn nírò mọ́róṣù fàílàmù yàrá ògá ìrọ̀gùn tẹ́lómi ò bá rí wàrúdà ṣàhàdà tó kú tí wọ́n ti gba gbogbo jẹ́rì rẹ̀ wọlé iná ibi lásìkò ìǹkánà lẹ́bìrọ̀ àwẹ̀ ìlàlà rọmọdán a ní káyé pé oṣù tó rí yẹn oṣù rọmọdán tẹ́lòmí ò rí tí wọ́n sì gba gbogbo tó sọ lọ́wọ́ rẹ̀ wọ́n tí wọ́n gba gbogbo tó sọ lọ́wọ́ ẹ̀ wọ́n ní súnmọ́ alàlùkọ́ lè rọ́ọ̀jẹ̀ ọ̀rọ̀ tó tẹ́wọ̀n ìkọ́rọ̀ mi wà mọ́rọ̀ tó tẹ̀wọ̀n ní pé kò ní dàgbà àwẹ̀ yẹn kò ní gbàwẹ̀ bali ẹ̀sùn mọ́ àlìjàmọ́ à bí kò sí pé yóò dúró de ẹ̀jẹ̀mọ́ àti gbogbo ó ṣe kí ni lájọ pa gbà á fòhálù bálàdé yìí yóò dúró de aráàlú rẹ̀ wà fi àbílù tó wà. wọ́n sì yàtọ̀ láàrin ẹni tí ń dágbé onìkan ní dágbé nógbó onìkan náà nílò fúnra rẹ̀ wọ́n sì gbọ́dọ̀ ẹgbẹ́ tí ń gbé pẹ̀lú yẹn ní ó lóhun lóṣù ọ̀rọ̀ àgbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tó rin ilẹ̀ òní pé òní dàgbà rẹ̀ yẹn torí pé ẹ máa rí lọ́pọ̀lọpọ̀ tí wàá pẹ́ tó bá dárí oṣù yóò sì kíni yóò dábàá àwẹ̀ fúnra rẹ̀ tí wọ́n bá rẹ̀ iná ni èèyàn kan tó dáró sí kò lè ṣùgbọ́n ní ọ̀rọ̀ tó wà rọ́jì ni pé tó bá wà láàrin èèyàn tó bá dígbìn tó wà láàrin èèyàn láàrin ìlú ó gbọ́dọ̀ fọ̀rọ̀ ẹ tó wọn létí tó ẹ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ tó lórí ìlú ò bá gbà ẹni kò ní dágbà نعم mọ́sára tá ń bá lọ ní ẹni tó dárí oṣù fún rárá rẹ̀ tí wọ́n wà gbà lọ́wọ́ rẹ̀ a ní káyíkù nìkan ní ń dá gbé oya ń gbénú ogbó yóò dágbà rẹ̀ lẹ́nu wọ́n rẹ̀ pé yóò jẹ́ ojú tí gba aláṣẹ àmọ́ ìtàn mú ojú tí gbọ́ wọn náà bá wá gbà tí ó dá àwọ̀ ẹgbà àbí òní dàgbà wọ́n ní ìtò àrọ̀ ọjẹ́ òní pé kò ní dáwọ̀ ẹgbà. gẹ́mọ̀ lè sọ síwájú pé dábàá ní ìwé tó àrọ̀ ọjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ mi wà tó sì pọ́pùlà láàrin àfàfẹ́ tó bá dóṣù rí fúnra rẹ̀ ó lè bẹ̀rẹ̀ àwẹ̀ fúnra rẹ̀ gbọ́n ìtọ́lú tẹ̀wọ̀n rèé wọ́n ní wàyín kánà lẹ́dẹ̀rọ̀ àwẹ̀ ìlàlà ṣàwàl káìpá ń gbáwẹ̀ náà iná àwẹ̀ láwà ó wá dárí oṣù ṣàwàl fàlà yóò fìrò àìdàn kò ní dátúnu fúnra rẹ̀ fìlìyàwó mìtàlì báàlì ẹ̀sùnmù máa lè jàmáà a ní kò ní dátúnu fúnra wọ́n ní yóò nínú pẹ̀lú àjàmá náà ni wàyú fìtír wàyú ayé dùnmọ́ àhùn yóò sì bá lọ àìjì àìpé tẹ́ ẹ bá dárí oṣù ní ẹni tí ń gbé nù lú pẹ̀lú àwọn èèyàn tí ò dá gbé tó bá bùn olórí gbọ́ tí ò bá gbà lọ́wọ́ ẹ̀ àbó ń fún àwọn tó yẹ ká fún olórí gbọ́ tọrọ ìdọ́tún lórí tí ó gbà wọ́n ní ìtó tẹ̀wọ̀n ni pé kó mọ́ dàgbà wẹ̀ káípẹ́ inú àwẹ̀ náà la wà yìí tó tẹ̀wọ̀n ni pé kọ́mọ́dà ṣe kí ni kọ́mọ́dà túnú ẹ̀rí wọn tí wọ́n dorí lórí náà ni hadisi alimami Tirmidhi fi sunani hadisi imam Tirmidhi gbà wá hadisi Abi Hurairah radiyallahu ta'ala anhu ránibà mùsùlùmí ni asọ́wọ́ ní tí ó máa jáwèé yín oníyàwó mọ̀tẹ̀sùmọ́ọ̀nù ọlọ́jọ́ tẹ́ àwọn èèyàn ọjọ́ tẹ́ ń jọ ń gbààwẹ̀ papọ̀ kéde nìkan tí yẹn ń dágbà yẹn rọmọdọ́ ni o wàlùfítìr yàwó mọ̀tẹ̀sùmọ́ọ̀nù bákan náà ìtúnu yóò jọjọ́ tí gbogbo yẹn túnu wàlùhàbíhá yàmọ̀tẹ̀bọ̀ọ̀hún ọjọ́ tẹ́ ti pẹ̀ràn ọdún léyà tẹ́sọdún léyà yóò jọ tí gbogbo yẹn náà ṣe ọdún ẹni hadisi ṣíkìlá alìbáni sọ háhà rẹ̀ ní mùsùlùmí tìrìmìsì alìbáni tìrìmìsì sọ pé wàfásara báàdù alìlẹ̀ẹ́lì báàdù alìlẹ̀ẹ́lì azan hadis a ní apá kan nínú àwọn àfẹ́sì tó àdísì pé sàkọ́ ìnáma ma'ana haza ìtumẹ̀lẹ́ ni pé anna sọ́m wàlìfítọ́rọ̀ ma alìjàmá àti ani wà ọ́sìmì náà ìyẹn pé bíbẹ̀rẹ̀ àwẹ̀ gbígbàwẹ̀ àti tuntun ọgbọ̀rọ̀ jẹ́ pẹ̀láwọn èèyàn lápapọ̀ ní fèrè lè ní ìtiwọ́dúrólé lórí tó fi ní àníṣẹ́ ẹni tó bá dárí oṣù kò ní dátó ní bákanáà kò ní dágbà ààwẹ̀ náà ọ̀rọ̀pọ̀ tí ọmọ nínú ẹni ọ̀rọ̀ alimọ́bùn kọ́yé mọ́ rahmatullahi alayhi ina ni imam sana'ani nínú subúrú salam wọ́n ni fi ìdẹ̀lélò ìgbà tó wọ́n kọ́mẹ̀tò lé àdísì aládìsì yìí ń tọ́ka ala'anna an yóò tábárọ̀ fi tubótù ìlàl mọ̀wàfákọ̀tún náà a ní tí a máa kàkún fáfi bẹ̀rẹ̀ àwẹ̀ táwọn kò sí ti lé oníkẹgbà lọ́wọ́ ẹni tó bá rí i وأن المتفرد بمعرفة يوم عيد بمعرفة يوم عيد ẹni tó bá dá mọ̀ ọjọ́ ọdún fúnra rẹ̀ tó ló tún ti lé bèrò ya fakorosu yẹ́ jìbò àléyìn wà fákọ̀tọ̀ gẹ́ìrì a ní ó dọ́rọ̀ ẹ̀ fún náà kó bá wọn èèyàn dọ́gba kó bá wọn mú kó mọ́ dasọdún wà ilẹ̀ sáàmù hù tó kùmù hùn fi sọ̀látù wà ìfitọ́rù wà ìdùhìyà ìdájọ́ tí ó wà fáwọn èèyàn ló wà fóun náà jọ kírun agbọ́dọ̀ gbogbo ní jọ ọdún agbọ́dọ̀ jọ túnú ni látara tí alánàbí sọ fún náà ni pé ọjọ́ ọdún yìí ọjọ́ bá ń ni ọjọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí jẹ́ ọjọ́ tí ń bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ ọ̀rọ̀ akọ̀ tí ṣékùlá Albani rahmatulali sáwọn sọ láti kọ́mẹ́ntì lórí hadithi ọ̀rọ̀pọ̀ a ń torí pé ẹ̀sìn wa fẹ́ ká sọ̀kan sábálẹ̀ nìyẹn lè dáwẹ̀ gbàgẹ́ bó ṣe wà nù mọ́kí fún mi tó yẹ pé ní ó bá dìgbà ọdún kọ́ pé yóò dọ́dún ṣe tó bá tó rí oṣù àbí àwẹ̀ tí ti pé ju kú táwọn yòókù wọ́n ní yóò dúró de gbogbo gbogbogbò anú àfàtàn ni ó lè jẹ́ pé ẹ̀rọ wà nù torí wọ́n wá sí ìtura mara ẹ̀ pé àbúdù mi ò rí dáadáa ni ṣùgbọ́n ìtọ́ ni ó lè gbà á nínú ìgbà tó bá ti rí a ní karoso ó lè ti rí ó dá lójú ó ààrẹ ìgbà ni ó so ọ̀rọ̀ pọ̀ lórí mọ́ṣálà àdísì tí wọ́n gbára lé tí wọ́n ní kò lè dàgbà ọ̀rọ̀ náà ni àdísì àkàfún àwọn náà wọ́n ní wà á súnlọ ábìlì mọ́ṣálà ìpínlẹ̀ mọ́ṣálà yìí tó fà wọ́n ni pé anàlá subhanahu wa ta'ala ọlọ́run bọ́ba alikiola alákọ̀ ahkaman shar'iyya bí musamman hilal àwọn ìdájọ́ ẹ̀sìn kẹwà tọ́lọ̀ ń lè mọ́ hilal kí ní jẹ́ hilal ilé tẹ́ṣù wà ṣahar inú ó lè mọ́ oṣù ka sọ́ọ́mí wà fitr wà nahar tẹ́bí ká gbáwẹ̀ àbíká túnú àbíká kọ́ ọlọ́ni alúnaka anil ahila a ń bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ahila ìdẹ́tẹ́tù kúlé yà mọ̀wà kéètò lè náà sí wà hajj sọ fún wa pé àsìkò ní sáàfin ma àsìkò ló jẹ́ fàyẹ̀yàn sáàfin ma kàdétì fákan sáàfin ma àwọn ìjọsìn tábà ṣe gẹ́ẹ̀bì ṣe hajj àtàwọn ìjọsìn mìíràn bákan ti Ramadan ọlọ́run ní kutiba alaykumus siyam ọlọ́run ṣe àwẹ̀ lọ́nà ẹ̀yẹ fún yín títọ́lọ̀ sọ pé ṣáàrù Ramadan oṣù Ramadan ẹ̀rí pé ọlọ́run lẹ àwẹ̀ yẹn mọ́ oṣù alladhi unzila fihi al-Qur'an hudan lin-nas ẹni annahu awjaba sawma shahri Ramadan ọlọ́run ṣe àwẹ̀ Ramadan lọ́nà yẹn وهذا متفق عليه بين المسلمين إلي لان يا مسلمين كيلو جاء انت نقول لوري لكن الذي تنازع الناس فيه ṣùgbọ́n tí ó fa ìyapa ni pé annalifilala oṣù alkuwa ismu lima yẹ sí arúfì sama pé ìlànà yẹn ó ní orúkọ nǹkan tá a máa rí sọ́mọ̀ tí ó yọ ní sáwọn àpòtí rí ìlànà fàyín lámú yá lámú bí iná sọ́dá káyẹ̀ mọ́mọ́ tàbí iye dúkùlù ṣar àtàrà kó sì yọ náà ní oṣù yóò ti wọlé a ti ní oṣù lálẹ́ àwọn àbádà mímọ́ ẹ̀kan ní ṣe ìlàálù òun ni tó yọ ń sánmọ̀ yẹn ni tó bá ti yọ tàà lóṣù ti bẹ̀rẹ̀ aw ìlàálù ismulima yustahallu bí iná wàṣàrù lọ́mọ ìṣtàrọ̀ báyìí náà àbí tí ń jẹ́ ìlàálù ni pé inti àwa ti gbà kó ti ó ti wáyé sáàbì bẹ̀rẹ̀ ìjọsìn àbí ṣáhàrù tó jẹ́ ṣáhàrù náà pé tó kílẹ̀ àbí tó kílẹ̀ sáwọn èèyàn àkàní ìlàlù tó bá tó yọ lókè yẹn tó bá ti yọ oṣù ti bẹ̀rẹ̀ nù àbí tó bá ti kílẹ̀ pé alọ́dọ̀ ti wà wá gbà pé oṣù ti kíni oṣù ti bẹ̀rẹ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì o tó tó bá yọ táwọn bá gbà parí ńkọ́ àgbà pé kí ni ó ti ṣẹlẹ̀ oṣù ò ti bẹ̀rẹ̀ àìpé ìṣàrù pé tó bá ti hàn tó ti gbajúmọ̀ ìyẹn láti mọ̀ ṣùhúrù àbókàn tí ọlá fẹ́ kódà kó mọ̀ gbajúmọ̀ láàrin ọ̀dọ̀ tiwa ọ̀rọ̀ méjì ni ó wà nílẹ̀ a ní fàmà nǹkan ọlá ẹni tó ara ẹ̀ láti ọmọ ṣúrù ní tó pọ́pùlà ní pé kódà kó mọ́ pọ́pùlà láàrin tiwa káìgbẹ́ tó gbà pé ìtẹ́ tí ó yọ ilẹ̀ kódà kó mọ́ hàn kó mọ́ pọ́pùlà láàrin tiwa ẹnilu ẹni tó bá gbà bẹ́ẹ̀ yóò lẹ́ni tó bá dárí oṣù àwẹ̀ fúnra rẹ̀ ó lè bẹ̀rẹ̀ àwẹ̀ pàtílìkà ti bẹ̀rẹ̀ ní wọ̀nyí lámú yá alámù gáìrùhù kúrò akẹ́lómi mọ́mọ́ kúrò àkọ́mọ́ kọ̀pílà kọ́mọ́ ìkọ́mọ́ ìṣàhárọ̀ yẹ̀wì ìṣàhárọ̀ tó wá látara ṣáhárù kúrò àkọ́mọ́ ìlẹ́gìní kọ́mọ́ kọ̀pílà zúzàtà tìrìntìẹ̀ ẹni kò bẹ̀rẹ̀ àrùn ويقول من لم يروا إذا وإن لم يعلم غيره ويقول من لم يره إذا تبين له أنه كان طالع قد صوما وهذا هو القياس في شهر الفطر وفي شهر النهر لكن شهر النهر ما علمت أن na قال من رآه يكف هذا wani ṣùgbọ́n tó wá gbà pé nígbà tó bá hàn tó pọ́pọ́dà látórí nígbà tó bá gbajúmọ̀ láàrin tó bá báyìí nígbà tó bá gbajúmọ̀ kó ṣe rírí lòun sọ tó ti gbajúmọ̀ ṣáhàrù ó ti ṣáhàrà bẹ́ẹ̀nà náà ìgbà ilẹ̀ àmàgbà pé a ṣe gíní àtìróṣù tẹ́ẹ̀kọ́tẹ́nìkan tó ríyàn pọ́pùlà wọ́n yìí tẹ́nìkan ṣáàrù tí ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ tí wọ́n torí pé kò tí ṣe gíní kò wọ́n bèèrè pé ààrẹ nìkan tó ní ìdáró òṣèré tó lọ dágbó láràfá kí ló ní ó mọ́ sọ ẹ́ kó wá pẹ̀lú àwọn èèyàn kó jẹ́ gbà tí ó gbajúmọ̀ láàrin èèyàn ni ẹni gẹ́ẹ̀bẹ́ náà ló ti yẹ kí kìtàrẹ̀ náà ni wallahu alam sọ̀rọ̀ pọ̀ lórí mọ́sálà ìtí àwọn àfáàsọ̀ wọ́n fi rìnrìn pẹ́ tó bá dárí fúnra rẹ̀ ó lè gbà rẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká wò ó ọ̀rọ̀ tí ó fẹ́ mọ́ kéjì lè lẹ́kẹ̀jì wà láà àlàm náà bákanáà mọ́sálà mi tí a tó gbéyẹ̀wò نعم wọ́n nípa lè nípa kò náà wẹ̀ àbálẹ̀ lo búrọ́ṣì wọ́n rò pé ilé ìtàtìgbé ò dáadáa tẹ́lẹ̀ ní àríwẹ̀ ẹ̀kọ́ òfin tó burú bẹ́ẹ̀ ṣékò ibn Baz ẹni tanziful asnan bin majun la yuftiru bihi sa'im ẹni tó fi toothpaste sí kò jáwé aláwẹ̀ kàṣíwák bí pákó lòun náà wà alẹ́ ìtọ̀ arúgbùmí zaha bí ṣe yí mínú ilà gẹ́òfè kó kà sọ́ra kó mọ̀jẹ̀ kó ta sílé sí ọ̀nà fún rẹ̀ fa'in galaba o ṣe min zalik bido ni kọ́sdín falakọ̀dọ̀ àrí ká tí nǹkan ti mistake dọ́ tí ẹ kó mọ̀ kò ẹ̀ ní kò ní kankan lẹ́sẹ̀ bákan náà أن استعمال المعجن للصائم في رمضان وغيره لا بأس به إذا لم ينزل إلى معدته أني تيالو تكفيس فتدو برمبات ما كما دونه فن ولكن الأولى عدم استعماله يتو داجنك يجنسي gbogbo tó sọ̀rọ̀ sọ́lá fún ní ìdí àbá sọ lákọ̀ọ́kọ́ ìlà ń pè ní gẹ̀ẹ́ kí ni ìtọ́fẹ́rin ilẹ̀ fatuwa nìyẹn ilé wa jẹ́ nẹ̀sí ha kí nǹkan yẹ ó tọ́ tó yẹn bá lè ní ó dájú torí pé ó ní agbára tó yẹ kó lè ta fẹ́rẹ́ sí yẹn lọ́nà fún wàlẹ̀ ìsáàlá ayé ṣòro bì tí yóò sì ní mọ́ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn gan-an kí wọ́n bá àdọ́nà fún ẹ̀sìn ní kí ara ra kí èsì nígbà tá ń ṣe nígbà pa ń ṣàlùwàlá níta afẹ́lẹ́ tó ń ṣàlá ni pé kó fi mu dáadáa ṣùgbọ́n gbà tó bá di náà wẹ̀ kó sọ́ra ìlànà bí sọ pé bá lèkè fún ìsìnṣák fún mọ̀ dáadáa ilá ń takò na sọ ìmọ̀ àyàfi nígbà tó bá ń gbáwẹ̀ tó bá ń sàlọ̀lá yọnu fíìmù ni kí ara fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n bá tàṣírí sí inú ọ̀nà ọ̀fún ilé fi ń ya pé ní ìṣọ́ra nírú ààyè yìí tó pàtàkì ni kátó wá sọ pé nígbà tá a bá fẹ́ rin pákó àbí tá a bá fẹ́ lo brush láti mọ̀ pé ní tá a fẹ́ lò tó lágbára ẹ̀yìn àkíyèsí. náà mọ́sálà mi tó ní ṣe pẹ̀lú ní tó bá wẹ̀ jẹ́ ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ nínú Ramadan alóbáwẹ̀ jẹ́ yẹ́wọ́ ṣe wà ní inú tẹ́rì gbé wá kí wá ní òfin sánà ní òfin sánà tó ṣe náà yóò san kàfàrọ̀ bákan náà yóò gbá ẹjọ́ kàyẹ padà àwọn kàyẹ ló ti gbà padà yẹn wò ṣùgbọ́n ìjìyà ìṣẹ́ àbí ìtura rẹ̀ kó nú ẹ̀ṣẹ̀ oníkọsàn kàfàrọ̀ ẹ̀rí lórí lè ní lárúbáwá ọkọ̀ kan tó wá bá nàbí tó náà bí bẹ̀rẹ̀ ní pé halaktu a ìparun bá mi àníbi kí ló jẹ́ oníwàkọ́tọ̀ alamọ́ra àti musulman yàwó mi wà á nà sọ ìmùtí ń gbáwẹ̀ ìtàlẹ̀ ìkọ̀kọ́ bí ní pé alìsẹ́jì dọ̀rọ̀ kọbátínú àtẹ́jìdọ̀ ọkọ̀ bátá tó àtíkọ̀ ha tọ́ ní ẹrú tó bọ̀ òkùnkù lọ́rẹ̀ ó nílá òun ní òun lágbára ẹ̀ arẹ́bí tó bí pé halpẹ̀sẹ̀ tí wọ́n ta súnmọ̀ ṣàárẹ́ ní mọ̀tàtàbí àyín tó lè gbàwẹ̀ oṣù méjì ó lọ́lé fún yàn sísì ní oúnjẹ ó ní ohun tó lágbára láàrín bàbá náà bíbi léèrè ọ̀rọ̀ yẹn tán lẹ́yìn ìgbà wọn wá gbé àwọn làbídò kan dé àmì ìbéèrè pé ẹni tí ń béèrè béèrè náà ó lè mi náà ni anẹ́mi kú tó ha bá fàtà sọ́dàkù bí gba ilé ìkọ̀ òbí sọ́dàkọ̀ kó mọ̀ wà nípò ìbọ́yàn arákùnrin bí èpè à bá ní tẹ́fà sọ́dàkọ̀ fún àlá afkọ̀rọ̀ mi ní yá Rasulullah sàtọ́ ẹnìkẹ́ tó tún tálíkà jù mí lọ báyìí títù wá fún kò lágbára láti bọ́yàn tó wá gbé ní fún ó ti tátún níwà gbé fún lẹ́yìn tálíkà jù mí lọ fàwàláì máa bá ní lábàtà ìhà ayi orí àràtà ìníyẹ pé láàrin mọ́ká láàrin mẹ́dínà láàrin àwọn òkè méjì tó là àbí tó wà ní ẹjì ẹ̀lẹ́gbẹ̀ méjèèjì ìpé tó gbà lérò ẹ̀ pé láàrin gbogbo onú ìlú látòkèdélẹ̀ òun ò rí alùbẹ́ìtín ara alé kan mi fàdáṣíká nàbí rọ̀sọ́lá anábìbá rẹ́rin átàbádá tí a ń yáàbò anábì rẹ́rin gẹjọ yìí tó gọ́ọ̀rọ̀ rẹ̀ fọ́nì sí yẹn tuntun nítòkọ́ ṣe lẹ́ṣẹ̀ ẹ̀wò gbogbo ọ́fíẹ̀ báyìí báyìí báyìí tó fi lè tura ilé ó tún náà lágbára àtọ́ agbé tọ́rákọ̀ ah, kó táré gbà pé tó fi tura rẹ̀ ó tún ta tún mo fẹ́ fún anábìbá rẹ́rin rẹ́rin tó pọ̀ àfáàkẹ́kọ̀ọ́ tíra tó nímọ̀ wá kí fún mo ń tíra kan tó sọ̀rọ̀ nípa iṣu bẹ́ẹ̀ ó ní mọ̀ wá tìfù adé akátì nàbí rẹ̀sọ́lá adé akátì nàbí rẹ̀sọ́lá ó láwọn situation àbáwọn àyè kan tó pa nẹ́bì lẹ́rìn gan ẹ̀pẹ́ ká mọ́ lẹ́rìn gan yóò ti dà sáà tiwa àbí ṣùgbọ́n tí kan bá pa nẹ́bì lẹ́rìn gan àìṣe kí ẹ̀ máa lágbà lánàbí rẹ̀ ní gan after badat ayabu ẹ̀wọ̀n táwọn eyín ó fi hàn síta àtẹ̀yìn ẹ̀gbẹ́ gan anẹ́bí rẹ̀ ní gan jọ ìta ah, ìṣẹ́sẹ́ so ọ̀dọ̀ ẹ̀ náà lọ̀rọ̀ yìí wá pa ní nǹkan tó padà sí náà mọ́sálà takọ́ afẹ́ gbéyàwó bíi pé ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ àmẹ́ tó dáná kàfárọ́ tí ò wá lágbára hmm? kí ni ó ṣe gbogbo ohun tábí fẹ́ kàfàrà kò lágbára tí yóò bọ́ fún àbí kò ní bọ́ fún àwọn àfá sọ̀rọ̀ púpọ̀ lórí ilé pẹ́ yóò bọ́ àbí ò ní bọ́ tẹ́bùsí bọ́ fọ́kùnrin yìí a nítorí pé àgbọ́pánẹ́bì ní hmm? sọ pé túnà wá nǹkan míwà kan gbà pé gbogbo nǹkan tó bá ti jẹ́ sẹ̀rẹ̀ tí yẹn bá ta gbogbo tí ò bá rí a ní yóò bọ̀ fún wọ́n nítorí pé innal wajibat gbogbo àwọn nǹkan ọ̀ràn yẹn ìzà ajafa ani al-mukallaf tí ẹni tí a nà ìfìbọ̀ lọ́rùn tí ò bá lágbára àtúnṣe ìntakọ̀lá ilẹ̀ ìbádàlì yóò dégiri yóò padà sí tí a lè fi rọ́pò nǹkan yẹn ò lágbára àti ṣàlọ́ aláǹsì kí lọ́ padà sí ẹ́ kí lásán yóò ti tẹ̀yà mọ́nù ó lágbára tàyà mọ́mú kọ́ kò ní kírun yóò kírun bóyá kò tẹ̀ àbíwá ọ̀gbìn tí ó fi gbà sí ẹni yóò kí bẹ́ẹ̀ lọ́nà pé gbogbo nǹkan sánlábọ̀ yẹn náà tó jọ ọ̀ràn yẹn tí yóò bá lágbára ẹ̀rọ bá ní tálé fi jà rọ rẹ̀ á padà síbẹ̀ fàyín lámúyàkùn lára bádánú tí ò bá ti bádánú kọ́ nítorí parọ́ ẹ̀ àwòkánà lára bádánú àbóyí arin bá fi jàrẹ̀ wà á jẹta a ní hù kò tó lágbára yẹn náà a ní tẹ́ kò tó a ní hù lèlàájì látà pé kò ní pápá nǹkan yẹn bọ́ọ̀mọ́ lọ́wọ́ pátápátá àgbàlagbà tí ò lè gbà rẹ̀ mọ́ kí ní ó ṣe yóò mọ̀ bọ́ aláìní bóò ní òkí ní ó ṣe ààrẹ onímọ̀ àgbà tó à ń lo kọ́ ìdá pé kò sáré mọ́ nítorí pé kò lágbára mọ́ nìyẹn na fi wá dúró lórí ọ̀rọ̀ yìí pé ẹni tí kò bá lágbára ń kẹta làbọ̀ lọ́rùn yóò ṣe tí ó lè rọ́pò rẹ̀ pé bá tó lágbára yẹn ẹnìkan ẹ̀fọ́ fún ma wá dó lórí eléyìí pé ní irú ẹni tí ò ní tí è san kàfàárà rẹ̀ tọ́yá ma wá forí yíya yẹ́ pé ó bọ̀ fún nìyẹn ẹni torí arákùnrin àwọn ò rí nínú àdéṣì pálẹ́bí ni kó tún wá nǹkan míì wọ́n ti kó ta bíbí tó pọ̀ lórí àbí ọ̀rọ̀ àfà tó pọ̀ lórí ilé ara ẹ̀ ní alimami al-Mardawi wọ́n ní àfàhí min al-madhhab ní madhhab tí wọ́n ẹ̀ka hambali wọ́n ní ìsọ̀híhì ni pé an adil kafaro kafaro tasqutu anhu bil ajiz anha ẹni irú ẹni tó wà ní ìsìnkú tí ó lágbára àti ríkà fara san gbogbo ìyí tí ó tún rọ́pò lé tí ó rọ́pò lé kò lágbára ẹ̀ sọ́rí pé àwọn ọ̀ràn yẹn tó ní ìpele ìpele ni ìntánẹ́bì kan sọ fún ẹni ẹni pé kó tún kún ẹrú kò lágbára kún ẹrú kó dé ni kí ó gbàwẹ̀ sísì kò lágbára kọ́ ó bọ́ èèyàn sísì wọ́n jù alágbára gbogbo eléyìí wọ́n ni tẹ́sùkùtù ánihú bèèrè àjíṣà àníhà nǹkan yẹn ti bọ́ fún nasu alayhi wa alayhi aksar al-ashab bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn àfáà mìíràn tí wọ́n kó wa wọ́n ni wà záàbà al-awza'i الإمام الأوزاعي وأحمد إلى أن حكم من لم يجد الكفارة ممن لازمته من سائر الناس سقوطها عنه مثل هذا الرجل وهو قول عندنا كزكاة الفطر wọ́n ní ẹni tí ó bá ti lágbára tí è sọ̀kà fara gẹ́bí arákùnrin yóò bọ̀ fún ọlọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ tí wà ó dàgẹ́ bí zakatuli fitiri ni ẹni tí ó lágbára zakatuli fitiri agbúgbò ní ṣe gíní kò ní yọ nǹkan kan mọ́ ni wọ́n mọ́rọ̀ àwọn àfáà wa lórí ilé tó pọ̀ ìgbọ́nà bá ló bọ́ náà kó náà yà lọ túbá kó túbá ní tó gbára léjù náà ni àdíṣẹ́ ọ̀rọ̀kùnrin wọ́n ní ànẹ́bí òsì wá sọ̀kẹ́rẹ́ pé wá nǹkan mí wá tó ẹ́kọ́ ní ìdí nǹkan wọn ni àsìkò yẹ sọ fún torí pé tààkìrò bayan an haja ghayru jaiz pé ń gbàta ní ìdí ká sọ nǹkan ká ṣàlàyé nǹkan káwá dilé rẹ̀ ẹ̀kọ́ arákùnrin ní ìdí kó mọ tí káyípẹ́ ànẹ́bí kìnkẹ́kẹ́ tó wà kánì padà abẹ́ sọ fún lẹ́yìn tí ó wá tún gbàlì fárakùnrin ti ní jíǹtẹ́ pẹ̀kàfàrà iná ló wá bèèrè àní ànẹ́bí ò ní ṣe bẹ́ẹ̀ gbogbo tó yẹ kó ṣe náà ló dégé ní tó sọ fún yẹn fún àtàwà ti rí kó sọ nǹkan mímọ́ wáyé pé nǹkan yẹn ti bọ́nu bọ́ ara lè rẹ̀ pé tá ara kò ṣe o kò fi ṣe wọ́n torí pé tẹ́lẹ̀ náà kó tó dára kàfàrà nígbà ara lè rẹ̀ òun náà ni ká má fi egbò ségbò lé látẹ́kẹ́yìn ẹbọ́ yẹn títí sọ wákọ́yàwó àtọmọ rẹ̀ jọ tí wọ́n fún ẹ lóúnjẹ ránà <laughs> ti ṣe kàfàrà nẹ́nu sọ ah, kàfàrà rẹ̀ wọ́n ni a jẹ́ pé nígbà tó lè mi kó lọ bá ara lè rẹ̀ ó ti ṣe kàfàrọ̀ yóò sàgbọ̀rọ̀ sí kàfàrọ̀ kan torí pé ìrìnàrí ká nẹ́bí tàn kámi lẹ́yẹ láwọn tán ní àwọn ti bọ́ fún wọn ní pé ara o kò ní bí tí wọ́n fún tán ní kó máa jẹ kó tó fi máa ṣe kàfàrà fún ìyàwó àti tọmọ rẹ̀ wallahu a'lam náà mọ́sálà mi tó tún fẹ́ jọ òun lẹ́ni tó jẹ́ pé ó súnmọ́ ìyàwó rẹ̀ ta ni ó sọ kàfàrọ̀ yóò ṣe kọ̀dọ̀ òjò yẹn náà bóò ni ó ṣe san ó súnmọ́ àwò rẹ̀ nínú àwẹ̀ àwẹ́wàjẹ́ àbí láàárọ̀ dára kàfàárọ̀ the same day kílẹ̀ tó bá tó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn àṣírí kí ni ìdájọ́ rẹ̀ o àbá ẹ́ ó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì àbẹ́ mẹ́ta lọ́sáwẹ̀ kan hmm. ẹ̀mẹ́ta tọ̀tọ̀ ló ṣe ò lójọ kan náà ó ní ìdájọ́ kan náà bá bẹ̀rẹ̀ nígbà bá ní ó ti wọ̀ ẹ̀rú mẹ́ta ní agbára àti jẹyọ. ní ó lágbára. ó lágbára. àbí tí ò bá lágbára ẹrú tó bá fẹ́ gbára ẹ̀kọ́. Ọ̀tọ̀ ìsorípẹ̀ mẹ́ta ló kún mọ́ ìyàwó rẹ̀ ń jọ́ kẹ na abu mutum yana kílẹ̀ yìí dùn Ayo ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta níjọ́ kan ìdájọ́ kan náà ni kàfàárọ̀ kan náà ni ó sì yóò sì pọ̀dọ̀ òjò yẹn yóò sì pọ̀dọ̀ òjò yẹn náà tó wáyé pé ní ó súnmọ́ ìyàwó rẹ̀ lónìí lọ́sàn-án àwẹ̀ ó tún súnmọ́ ìyàwó rẹ̀ lọ́la ó tún súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀túnla ẹ̀mẹ́ta ló súnmọ́ ìyàwó rẹ̀ ẹ̀kọ́ ní àkọ́kọ́ alẹ́ mẹ́ta lòun wọ́n ní ẹyọ kẹ́lẹ̀ ní kàfàrà tí ó ṣe ìsìnkúfàdó pọ̀ ní kátọ̀wù ní ìjọ kọ̀ọ̀kan ní ó ṣe kàfàrà kọ̀ọ̀kan tó lọ́tàwì ọ̀kọ̀ọ̀kan ní káìpẹ́rú ní ó lè lágbára àti tí yóò tó okùn ẹrú mẹ́ta káàsì wípé kí ní àwẹ̀ ní yóò gbáwẹ̀ wọ́n lè gbóṣù méjì tó gbóṣù mi dáadáa pé wọ́n ní kó mọ́ bírèkì ẹ̀ ó ti gbà kan tán nu kò bá di oṣù kan kó tó bẹ̀rẹ̀. bákan náà tó yẹ pé ní èèyàn ni ó gbọ́ yóò fún èèyàn mélòó lóúnjẹ èèyàn wá ètò lẹ́ẹ̀kan náà no ó lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kófìyàn sixty ló ń jẹ àbíyàn one twenty ńjọ́ kan kó ṣe ìyókù ní ìjọ mi ọkọ̀ fún wọn ní oúnjẹ àárọ̀ àtóúnjẹ alẹ́ ó lè ṣe ní ọjọ́ kan náà bó ní ó lè ṣe èèyàn sixty láàárọ̀ gbogbo oúnjẹ àárọ̀ èèyàn sixty ní ọ̀sán èèyàn sixty ní oye kan sixty yẹn náà tó wá dọ̀tẹ́ tó mọ̀ bọ̀ tó bá dalẹ̀ tó mọ̀ bẹ̀ yóò sì gbà rẹ̀ mélòó àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fẹ́lẹ̀ ni ìdájọ́ rẹ̀ tó kílẹ̀ sí wa náà mọ́sílára mi ẹ̀yà tábẹ̀ fi ẹ̀ndẹ̀ sọ́lé náà sísan àwẹ̀ ẹ̀já lọ mọ́sílára tó ní ṣe pẹ̀lú sísan àwẹ̀ no ká tó lọ́bẹ̀ àgbàlagbà tí ó lè gbà àwẹ̀ kí ni ó ṣe tí ó ṣe fi díyà àbíbẹ̀ kan àgbàlagbà tí ó lè gbà àwẹ̀ yóò ṣe fi díyà kò bá tún lágbára fi díyà kí ni ó ṣe àgbàlagbà tí ó lè gbà wá ní yóò ṣe fi díyà kò wá tún lágbára fi díyà. ẹni yóò fà wẹ̀ lẹ̀ náà wọ́n ní àákà fúnru gbígbà pọ̀ ọmọ kékeré ni kí o lágbára mú ẹ̀kọ́ pé ọmọ kékeré náà lágbára nǹkan Sheikh Usaimin nínú fatawa Ramadan wọn a ní alkebir àgbàlagbà alladhi balaga fìkìdáná zákìrọ̀ tí ò ní àárùnú nǹkan mọ́ kò ní brain àkò ní memory mọ́ fàyínà wala yajibu alayhi sawmu wala salatu wàlá zaka wàlá tọ̀hárọ̀ tó bá dàgbà dáa nìkan tí ò ní memory mọ́ ẹ bá ń sọ gan yóò mọ̀ wòyí náà ní di one years kò ní mẹ́mórì mọ́ kò mọ kíní kan náà ń pè láwẹ̀ kò mọ tó ń pè ń sọ láàtù kò mọ tó ń pè ń sọ àárọ̀ ẹ̀kọ́ tán mi yẹn lẹ́yìn. kò mọ tó pè ń sọ àárọ̀ kò mọ kankan. wọ́n ní wúwàbí mọ́ńsí láti sọ bíi ó dàgẹ́ bí kíni ọmọ kékeré ni alẹ́bí lamuyoma yìí tí ò lè differentiate láàrin kan fatẹ́sítútù ani òtàkàlẹ́ fàlà yúlìsámù bìtọ̀hárátì wàlà yúlìsámù bìsọ̀látì wàlà yúlìsámù aidan bìsìyàm àní paláṣẹ àní labọ́lọ́rùn kó sí kíni ó gbáwẹ̀ àbí kí ó kírun àbí kó mọ́ra. mo náà ìkílẹ̀ àgbàlagbà tó dàgbà jù ní o so a padà sí kọ́ídà ẹ̀kẹ́ pé àwọn nǹkan làbọ́ ni lọ́rùn tí yóò bá lágbára rẹ̀ mọ́ yóò ṣe tí ó lè rọ́pò rẹ̀ kò tó lágbára tó rọ́pò rẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ àfilẹ́bẹ̀ ni pàápàá jùlọ tó bá jẹ́ ìwọ̀ ọlọ́run tó bá jẹ́ ló jẹ ànífilẹ́ ara bá ti bá sán ni ìwọ̀ ẹ̀dánù bákanáà a ní ìgbàwo ni mọ́ta yẹ́jìbò ìtìyàmù alìlmáyìt ìta mọ́ta wà lè ìtìyàmù ẹni tó bá kú tó jẹ́ àwẹ̀ ní a káfílé ìparí ẹ̀ ẹ̀mọ́sẹ́lá pọ̀ bọ̀ káfílé ìparí ẹ̀ ẹni tó kú tó jẹ́ àwẹ̀ bóò láti bá gbà á ní fàálì báálì àmùfí tafsil ṣé akẹ́kọ̀ọ́ àgbà náà àbólálàyé nínú alẹ́tì ni pé iná sọ ìmọ̀ ibà aftara lèmọ́rọ́bín tí ẹni tó ń gbàwẹ̀ tó bá túnu látara àwẹ̀ tó ṣe ṣùgbọ́n mọ́ta kọ́bùlá àyẹ́kùdìyà ó wá kú láì tí ìráwẹ̀ yẹn san àwòyútù ìmọ̀ àbí láì tí ìríyàn bọ́ kárípẹ́ tó yẹ kó bọ́yẹ̀ pé ààrẹ mí ìsìn ààrẹ bóyá kò lè ráwẹ̀ gbà bí ẹn tó sáré lágbà kò á rí ìyàn bọ́ a ní yíò ń sọ̀rọ̀ ilẹ̀ àmọ́rọ̀dì àwọ̀ ààrẹ rẹ̀ falmọ́rọ̀dọ̀ alànà wáyìn ààrẹ pín sí méjì mọ́rọ̀dún là yóríjà sàwálùhù wà lábúrúkùhù kàtàntọ́n a ní nínú àwọn ààrẹ ní àwọn ààrẹ ẹgbẹ́ ìṣọ́ àwọn ẹ̀dọ́ pé kò lè níwòsàn àìsábà rẹ̀ tí wòsàn ó mọ̀ rí ẹ̀ ọlọ́run kí ó sàánú kálùkọ́ wa ọlọ́run bẹ́ kasartọ́n gẹ́bíkín kánsà ọ̀sọ́kàrí gẹ́bíkín diabetes faman kánà bí ìmọ́rọ́dún musman musmin káìpọ̀ àwọn adẹ̀ ti máa lọ gbére láyé ìjà sàwálù hù

bọ́ yẹn yẹn náà lọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ ìgbà tí òsì mọ́nà kí náà bá ṣe ọ̀nà yẹn náà ní alágbájá àwẹ̀ márùn-ún ló wà lọ́rùn rẹ o àbí yìnyín báyìí ló ti bọ́ bọ́yọ̀ ti bọ́ twenty wa kó bí mẹ́sà àbí mẹ́wàá ẹ̀já bá gba ohun ẹni gbígbà kó ló kù kí náà bá ṣe torí pé ìgbà tí ó wà láyé náà tí kò lè gbà wẹ̀ kí ní fi ń fẹ́rẹ̀ ìfúnyàn ló ń jẹ so ìfúnyàn ló ń jẹ ẹ̀ náà fi ba ìyànjú ẹ̀ bọ́tọ́ ẹgbẹ́ mọ́ ọrọ̀dún yúrìjà bórí ùhú ààrẹ tí a lè máa retí a máa retí ìwòsàn ní irú ààrẹ yẹn kó ló lè wà kírísìkò ṣùgbọ́n àyẹn máa ń sí kíní wọ́n sábà rí ìwòsàn bẹ́ẹ̀ a ní irú ẹni ìrìn àjò lápòjúwe ثم مات لو فهذا أيضا على قسمين هي قسم جي ẹ̀wọ́ bá fi ń fi o ààrẹ tí ma ń ṣe ní ó ṣe gíní òpin sí méjì káípa rẹ̀ tá àsábà àrùkà kó lè lọ ní kíní láti tán rẹ̀ ìfúnyẹ̀ ló ń jẹ tí rẹ̀ ní ẹ̀yàn bá kún kọ́ kíní fi bá tán èyí tí ò bá tilẹ̀ fìdí àná bọ̀tọ́ ẹ̀pá rẹ̀ tí ìmọ̀ sábà ń lọ ní òun náà tó pín sí ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹni mọ́ áfùtọ́ra lè ọ́dírí ẹni tó bá túnú tí ó gbàwẹ̀ pẹ̀lú excuse kàmọ́rọ́dín masalan bóyá rẹ̀ kan ló ṣe àwòsáfárín àbúsẹ̀rìn àjò fún mọ̀sàmọ́rọ̀ bí ìlúmọ́rọ̀dù ààrẹ yìí wá kọ̀ntíníù àwòsáfà abírin àjò yìí lámọ́ bádà rọmọdán tí rọmọdán nù fi ṣe gíní tó fi tán àárẹ̀ yìí mú tí rọmọdún ti tọ́nà ní fàmọ́tà kọ́bùlà yàtàmọ́ kánà mi kọ̀dọ̀ ìhì àárẹ̀ yìí wà fi ilẹ̀ hmm? àárẹ̀ yìí òdégiri kò fi ilẹ̀ teku haitu lamu yẹ́ gidi fọ́sí hatan wà látàtà mínẹ̀lúwàkì kò rí ààyè kankan láti fi gbà àárẹ̀ yìí náà bá lọ àbónírìn àjò ní àjò yẹn ló wà tó ń lọ láti bìkẹ́ síbi kan ṣe ẹni fàṣọ èyí tó rìnlẹ̀ ní pé ana hata rọ́jú làṣẹ àlè kò ní sàn kankan wàlà yóò tẹ àmù ànìhù wàlà yóò kúdọ̀ ànìhù àní bá fún yẹn ló ń jẹ àti ní bá sán kọ́ńkìrẹ̀ kí ló dé àní bá sán ààrẹ náà ni wá north ti tẹ́kù ó sì já rẹ̀ tí irú ẹ̀mọ́ sábà ń lọ ara kò ní fúnyàn ló ń jẹ àti nígbà gbà wẹ̀yẹ gbèsè tó wà lọ́rùn rẹ̀ ń kọ́ abalọ́lá ẹ̀hẹ́ ó ti fílẹ̀ ẹ̀kùnbádùn tó fi lọ ṣùgbọ́n láwọn èèyàn tó lè bá gbá ẹ ti fẹ́ gbà tán bọ̀ ẹ ṣàlàyé ẹ̀ délẹ̀ àfáàbà sí. ẹni ká máa bá gbà àfáàjà mi wọ́n lẹ́tọ̀ ọlọ́ọ̀bá ni bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ọlọ́ọ̀bá ni ẹ̀yìn tó ní ẹ̀bà gbà bọ́n bá san ẹ̀bà ti fi bí àtàtọ̀ síwájú náà ń fọ́ yẹn ló ń jẹ ẹ̀tọ́ lọ́ba lòun náà náà ẹ̀hẹ́n àbáàlédọ́ wa a ní ẹ̀wọ̀n ní bá gbáfẹ́ a ti sọ mọ́sẹ́lá ìdáadáa náà afáànẹ́fẹ́ Abdullah

abẹ́ni tó ń ṣe ìrìn àjò tó ti kú nírin àjò yẹn kó gbà ìyẹn wá sára rẹ̀ ti yá òun gbà lé ní gbà lọ́la àbúgbà ń bẹ̀ ẹ̀kúgbà tí àyè sì wà fún àbúgbà ń bẹ̀ òun gbà lé ní àjẹgbà méjì ìjọba àjẹgbà báyìí ló wá fi ṣẹ́kù ìyẹn àwọn àsìkò míì tó yẹ kó gbà ṣe gíní ó ti wà ńlẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn fún ṣùgbọ́n tó ń sáré lọ́wọ́ sáré fi jẹ́ kó fà wẹ́lẹ̀ kèé ṣe ọ̀ràn yẹn ń gbà wọn kìí wá sọ̀rọ̀ yẹn ló bá lọ ẹni rù yẹn kò jẹ́ gbèè kò jẹ́ gbèsè tó nígbà tọ́nà ní kó gbà padà ò bá ní ayé múlẹ̀ pé mọ́sálà ayé wa ń sùn ayé wa wọ́n ní ṣùgbọ́n tó wáyé pé ní ẹni tó ráyè láti gbà ní tí ò wá gbà ẹni tó ráyè ò wá gbà kò ní kó mọ̀ ọ́n fẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ o gbàtọ́ ẹ̀ páyé sì wà fún jẹ̀ǹgbàbà jẹ̀ǹgbàbà kò wá gbà pé tẹ́ kú ẹni rú ẹni bẹ́ẹ̀ kí láṣẹ àgbàgbà mọ́sálà yìí náà yóò fi káàkà ṣùgbọ́n ẹja dùn bẹ́ẹ̀ gbàǹgbà mi bóyá ká tó fún dárúkú kẹsì àbí wọ́n á súnmọ́ tó jẹ́ ìnáwó kẹlọ́n kẹsì lọ́nà fún wọn. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. So, I mean, I'm not going to go on sorry.